وصحبه أجمعين ọ̀rọ̀ nípa báàbùl adhan tí a ti bẹ̀rẹ̀ níjẹ̀jọ́ insha allah ibẹ̀ náà ni hadithi tí a fi bẹ̀rẹ̀ lónìí kí a gbọ́ mọ́tún ọ̀ṣẹ́jú. علي أبي جحيفة ونبي بن عبد الله الفوائي قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء لو حمراء من أدم قال فخرج بلال بوضوء بوضوء فمنا فمنا به ونائل قال فخرج النبي صلى الله عليه وآله وسلم وعليه حلة حمراء حتى كأني أنظر إلى بياض ساقيه قال فتوضأ وأذن بلال قال فجعلت أتتبع فا أتتبع فهو ها وها هنا وها هنا يقول يمينا وشمالا حج على الصلاة حج على الفلاح ثم ثم لطفت له عنزة فتقدم لم يزل يصلي ركعتين حتى رجع الى المدينة وعن عبد الله بن عمر رضي الله عنه عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بالليل فكلوا, فكلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا سمعت المؤذن فقولوا مثل ما يقول المؤذن بن مالك رضي الله عنه قال أو عن أبي جحيفة وهب بن عبد الله السوائي رضي الله عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في قبة له حمراء من أدم قال فخرج بلال بوضوء فمن ناضح ونائل قال فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء حتى كأني أنظر إلى بياض ساقيه حديث وفقلني ẹnití ọgbà àdìsí náà wà látọ̀dọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam òun ni wàhábù ibn abdillah asuwa'i ọ̀kan náà àwọn sàhábì anábùwà muhammad sallallahu alayhi wa sallam yìí. wahabu ibn abdullahi suwai ó kọ rẹ̀ tó gbajúmọ̀ tí máa fi pè é òun là ń pè ní kúníyà bàbá alámọyín lọ́jọ́ kí wọ́n máa pè é ní abu juhaifa òun náà ní jẹ́ wahabu ibn abdullahi asuwai àmọ́ ó kọ kúníyà rẹ̀ tó gbajúmọ̀ jù bí abubakar bí abu saidi ńbẹ nínú àwọn sọ̀hábì anábà muhammad sallallahu alayhi wa sallam tó gbajúmọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọkọ̀ ọmọ wọn tí wọ́n fi ń pè wọ́n eléyìí náà burú àti ká máa pè yẹn bàbá alámọ̀yìn kò sí ń tọ́ta kò súnà anábà muhammad sallallahu alayhi wa sallam ńbẹ ẹnu ẹ̀kọ́ tá anábì kọ́ wa ni pé bẹ́yẹn bá fẹ́ máa jẹ́ bàbá alámọ̀yìn ọmọ tó bá dàgbà jù nínú ọmọ rẹ̀ ọkùnrin ní kọ́ máa fi jókòó anábì wí sallallahu alayhi wa sallam abu juhaifa yìí wahbu ibn abdullah iswa'i radiyallahu anhu nínú àwọn tí ó ṣe pé ìgbà tí ó gba ìsìláàmù sí ó súnmọ́ gbàtà nàbà muhammad sallallahu alayhi wa sallam múra kọ̀pẹ́ sí gbàtà nàbì kú ní abu juhaifa dé wá bá anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti wá gba ìsìláàmù. Abu Juhayfa yìí ló jẹ́ kọ́ wá sí pé ọ̀sẹ̀ mi láyé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sẹ̀ mi láyé Abubakar láyé Umar kọ́dà tó fi dàsí kó Aliyu ibn Abi Talib Abu Juhayfa ti ń bẹ láyé kọ́dà nù àkọọ́lẹ̀ ni pé ńgbà tí Aliyu ibn Abi Talib radiyallahu anhu sọ́jà amirul mu'minin nínú àkọ́kọ́ pé yan yan yan ní ra'isu shurta aw sahibu shurta ọ̀gá ọlọ́pàá ilẹ̀ mùsùlùmí nígbà tá a ní inspector general police ẹnitọ́ jẹ ọ̀gá ọlọ́pàá fún aliyu bin abi tọ́líbi radiyallahu anhu òun ni abu duhaifa yìí wahbu ibn abdullahi aswa'i òun ni alifi ṣe ọ̀gá ọlọ́pàá gbogbo ilẹ̀ kúfà gbà yẹn nílẹ̀ níbi tó wà ní iraki lónìí nínú ẹ̀kọ́ tí àwa fẹ́ ká kọ́ nínú ìgbésí ayé Wahb bin Abdullah As-Suwayi Abu Juhayfa radiyallahu anhu Abu Juhayfa bá a ṣe wí kọ́ láǹfààní àti gbàdísì púpọ̀ látọ̀dọ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam torí pé ńgbà tí ó fi wá gba ìsìláàmù ó ti súnmọ́ ìgbà tí ọlọ́jọ́ dé wá bá anabuwa Muhammad sallallahu alayhi wa sallam àmọ́ síbẹ̀ náà Abu Juhayfa gba hadithi ńlá kan wá tí ẹ̀kọ́ gidi pọ̀ mbẹ̀ fún wa táwọn kọ́ dòní. Abu Juhayfa radiyallahu anhu òun ló sọnù hadithi yìí wal hadithu muttafaqu alayhi fi Bukhari wa fi Muslim ó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam pé èmi náà láǹfààní àti rí ànábì lójú báyìí kọ́dà bó ṣe pé ǹtí gba ǹtí nù mùsùlùmí ìpìlẹ̀ àmọ́ká anabi o tó kú láyé Abu Juhayfa lóhùn náà láǹfààní àti fojú gan ni anabi báyìí ẹ wà rí pọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ròyìn anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹnití ọ̀sọ̀ bí irun rẹ̀ ti rí ẹnití ọ̀sọ̀ bí ó ti ẹnití ọ̀sọ̀ bí ẹsẹ̀ e máa eléyìí là ń pè ní ash-shama'ilul muhammadiyya àwọn tíra ń bẹ tí wọ́n ti bẹ́ẹ̀ pé ntẹ́ bá ń bẹ ni pé àròyìn ìròyìn bóòlù Abu Juhayfa wa sọmaraisi gbogbo ìròyìn yìí ni tí ò ju sẹ́ńtẹ́ǹsì júmùlẹ̀ yọ̀ kan lọ ó ní wa kana al-Hasan ibn Ali yushbihuhu wa kana al-Hasan ibn Ali yushbihuhu Abu Juhayfa ní èmi náà fojú bẹ́ẹ̀ni anabu Muhammad sallallahu alaihi wa sallam báyìí kí n má ṣẹ̀ṣẹ̀ máa wá dààmú báyìí ni irun rẹ̀ rí báyìí ni ara rẹ̀ báyìí ni gíga rẹ̀ báyìí ni nǹkan kan ẹ máa al-Hasan Ali ọmọ ọmọ anabi ní jẹbẹ alhassan ọmọ ali radiyallahu ta'ala ọmọ tí fatima bí fún ali kana yushbihuhu bẹ́ẹ̀ bá ti rí alhassan bá anabi ṣe rí gan nìyẹn sallallahu alayhi wa sallam ọmọ ọmọ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà jọ anabi jù ní alhassan ibn ali kí ni ẹ̀kọ́ tá a ni pé hadith abu juhayfa lawi tá hadith miin tádìsì náà fẹsẹ̀ rinlẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni man ra'ani fil manami faqad ra'ani man ra'ani fil manami faqad ra'ani fa innahu la yanbaghi lish-shaytani an yatamassala bi anabiwa muhammad sallallahu alaihi wa sallam ni ẹni ó bá lálàá lójú oorun kóhun róhun ànábì lójú oorun faqad ra'ani èmi gan ẹni ọba lálàrí ànábì lójú oorun ànábì fi ń da lójú pé òun gan lórí kí ló dé dá ànábì báyìí a jẹ́ pé àṣé àwọn mí ọmọ láwọn rí nǹkan kan lójú oorun tí ò rí bí tí èyí ṣe pé jí wọn láwọn rí òun ni wọ́n rí ìdí tí ń fi ń jẹ́ bẹ́ẹ̀ lànábì sọ yìí sallallahu alaihi wasallam ànábì fa inna shaytana la yanbaghi lahu an ṣètọ́ni kò ní lágbára àti gbẹ́rù mi ànábì wọ̀ kò ní lágbára àti máa tàyàn pé mi là nábì ọlọ́run kọ́ wá jẹ pé bí mo ti rí gan lòun náà sì hàn sóńtọ̀ ń ní lójú oorun eléyìí tó máa báyìí pé asọ́pọ̀lọpọ̀ lẹ́lòmí ó rí lójú oorun tí ó ní nǹkan kan lòun rí wòlíì ọlọ́run kan lòun rí ẹnìkan lòun rí ti mọ̀ ní kẹ́nìkan olóhùn ríwo eh, ànábì ọlọ́run kan àbí nǹkan kan lójú oorun kọ́dọ̀ ní àwọn ti bùn ún níwọ̀n nígbà wọn ọba lè kírun má gan ibi táwọn sin lọ́run dé yìí ìríkùrí lórí wọn ìtumọ̀ àdìsí ànábì Muhammad sallallahu alaihi wasallam. nípa báyìí alimami Muhammad ibn Sirin tó hadith tá kà fúnra wa yìí hadith man ra'ani fil manami nínú sọ̀híhì bukhari ńgbà tí imam bukhari ti riwaya hadithi yìí ọwọ́ ni wa kana muhammadun ayi ibn sirin yakul in kana qad ra'ahu haqqan man ra'ani fil manami faqad ra'ani ẹni ọba rí anabi lójú anabi fi dá lójú pé òun gan lórí kò lè ṣètọ́ni ò lè gbáwó anabi muhammad sallallahu sallam wa àmọ́ bẹ́ẹ̀ fẹ́ lómi tí ọmọ wa rí nǹkan míì tí ọmọ wa rò pé àbẹ́ àdó àwọn kan lọ́gbà ṣètọ́nì nísìnyí tán nínú tàn tí ọ wà lákọọ́lẹ̀ ni pé asheikh abdulkadir jilani rahimahullahu ta'ala nínú àwọn àgbàfà alhanabila ni sheikh abdulkadir wa aljilani. Al bọ́fẹ́ bóyá pé ọ̀pọ̀lọpọ̀lọ́ padà wá parọ́ àti ntòsí àti ntí òsè ni wọ́n pa mọ́ amẹ́ni ọlọ́run onímọ̀ ní Sheikh Abdul Qadir Jilani tẹ bá rí tí Sheikhul Islam Taymiyyah bá ń sọ̀rọ̀ àwọn Hanabila tí Sheikhul Islam bá ní wa qala Sheikh yaani Abdul Qadir ara àkọọ́lẹ̀ ni pé ntẹ́yìn ó fi mọ̀ yàtọ̀ lànàgbà Muhammad sallallahu alaihi fi ní ẹni ọba ní mímẹ́yọ̀ kan ó lóore gbà ìmọ̀ iye ẹni tí ń sin lọ́hùn tí ò ní lọ. wọ́n ní Sheikh Abdul wa kan jọ kan ọwọ́ àárí ìmọ̀lẹ̀ kan sánmà. ìmọ̀lẹ̀ yìí wá ń sọ fún un pé ìwọ Abdul Qadir o ana rabbuka ana ilahuka ọlọ́run fara hàn yìí o. níbi tí ọba ìbádà rẹ dé o ti gbapò lọ́dọ̀ àwọ̀ ọlọ́run kọ́dà bọ́ ọba fẹ́ kírun mọ́ kọ́dà bọ́ ọ̀bá fẹ́ ṣe gbámọ́ ayọ̀ǹda èyí tí mo Sheikh Abdul Qadir fi máa wá dùn bàbá ìpàlà ìmọ̀kan nígbà àti ẹ̀tì wà sọ́la ẹ pé kí lọ́ wá wí òní ikhsa ya aduwallah ikhsa ya aduwallah gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ wọ̀ tọ́ lọ́n tọrọ mọ̀ pé ṣe ìtọ́ nìyẹn wọ́n ní lẹ́sẹ̀ kan náà àwọn tó wà ń bẹ yìí tó ń ju tó rí bí ìmọ́lẹ̀ yẹn ó wá dàbí ìgbà tí iná jàǹgótà tẹ̀yìn wá tó wá fẹ́ atẹ́gùn ìlú báyìí tó kúkú yìí. eléyìí ń túmọ̀ pé ní bẹ́ẹ̀ yẹn bá nímọ̀ tó bá tiẹ̀ lóun fẹ́ sin lọ́hùn ìmọ̀ rẹ̀ ò ní jẹ́ kó kọjá ibi tá à ń lọ nìyẹn. káwá padà sórí hadith man ra'ani fil manam Ibn ní bẹ́ẹ̀yàn bá lóun rí anábìá muhammad sallallahu alayhi wa sallam anábì ti di ọ́dá wa lójú pé ẹni ọba lóun rí òun lójú oorun òun gan lórí àmọ́ ká tó lè gbà pé òun lórí kí láá ṣe ibnu abbas radiyallahu anhu nínú hadith mi wọ́n ní bẹ́ẹ̀yàn bá wá bá ibnu abbas pé kọ́ra lánàá tí mo sùn mọ́ra anábì lójú oorun kọ́ra báyìí lánàá bí wí kọ́ra báyìí kọ́ tó máa rojọ́ lọ títí ibnu abbas ó ní jókòó ẹni orí sọ bó ṣe ga mọ́ fún mi bó o ní irun ẹ ṣe rí bó làwọ̀ rẹ̀ rí bọ́bá wa ròyìn rẹ̀ tọ́ bá ìtìbùnà àbáàsì mọ̀ pé bá nẹ́bí ṣe rí inú lóòótọ́ àkàn tòun lórí àmọ́ mi máa ti ń ròyìn rẹ̀ tí ń yàtọ̀ sí ìtìbùnà àbáàsì ọmọ ìbùnà àbáàsì ó bu ẹ̀yìn ni pé ṣètọ́nì ní ń ọ́ o ànábì ọlọ́run kò rí o ni pé ẹ̀kọ́ ńláńlá nìyẹn èèyàn lè rí nǹkan míì kó pé rẹ̀ ọlọ́run lójú oorun ìtumọ̀ ń ànábì wí nìyẹn àmọ́ bẹ́yàn bá rí àlà sífàtì màrúfà níròyìn ìbá nẹ́bà Muhammad sọ̀rọ̀ sọ́làm ti rí láwọn tó bá a láyé tí wọ́n ròyìn tó sì lákọọ́lẹ̀ òun la ní àwọn tíra tí wọ́n ń pè ní kíni ash-shama'ilul muhammadiyya tó ipò gba àdìsí tẹ́ bá ń bẹ̀ gbogbo bá nẹ́bì sí rí ni wọ́n ròyìn síbẹ̀ sallallahu alaihi wasallam bẹ́yàn bá wá bá bẹ́ẹ̀ abẹ́nitọ́ ma alhassan bin ali tó ní ẹni tó ń rí jọ alhassan bin ali aha anabi lórí lóòótọ́ àmọ́ mi yẹn bá ń tí wọ́n rí rí kúrì yìí tí ń yàtọ̀ fún ròyìn anábọ̀ Muhammad sallallahu sallam tó wà lákọọ́lẹ̀ kọ́mọ òlẹ̀ jẹ́ ṣe tọ́ ní ọ̀tàn wọn o bẹ́ẹ̀ yẹn bá sì rí ẹnìkan tí wọ́n ń sọ fún un lójú oorun pa àbọ̀n ọ níhun àbá gbé bàádà kan fún ọ ní ìgbà báyìí mọ́ òlẹ̀ sí lọ́hùn kọ́mọ pa anábì sallallahu sallam kò ní fọwọ́ ara rẹ̀ mọ́lé kó tún máa wú anabi ò ní pé a máa sin lọ́run lọ́nà báyìí kó pójú oorun yóò ti wá máa wí fún ọ pé gbogbo ohun tó àràǹtẹ̀yìn ó fi mọ̀ pé ṣé ànábì lèèyàn rí lójú oorun àbírìkúrì lèèyàn rí so ẹ jẹ́ kí a fura sí eléyìí ibi tá a ti yà lọ bí eléyìí ní hadithu Abi Juhayfa radiyallahu anhu tó ní ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam wa kana alḥasan ibn ali alḥasan ibn ali yushbihuhu kí ni. Abu Juhayfa gbà wá ládìísì fún wa lónìí radiyallahu anhu Abu Juhayfa ni ataitu nabiyya sallallahu alayhi wa sallam wa huwa fi qubbatin lahu hamra Abu Juhayfa ni mo wá bá nabuwa Muhammad sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan níbi rìwáyà yìí Abu Juhayfa sọbi tó ti wá bá nabi ó sì unnecessary ká mẹbẹ̀ nítorí ìdájọ́ tí ó tẹ̀lé ó ní bàbá wọnú rìwáyà àti hadith yìí mìíràn. Abu Juhayfa fi kún pé ra'aytu nabi aw ataytu nabiya sallallahu alayhi wa sallam wa huwa bil abtah wa huwa bil abtah àdúgbò kan ní jẹ́bẹ̀ ní maka al abtah wọn a tún máa pè é ní bakha Abu Juhayfa ní ibẹ̀ mo ti anabu muhammad sallallahu alayhi wa sallam irú eléyìí lọ́jọ́ ká mọ̀ pàṣẹ ní Abu Juhayfa fẹ́ wí àsìkò hajj lọ́sẹ̀lẹ̀ ńgbàtà nàbí lọ́sẹ̀ hajj maka làbújọ haifari. أني أتيت النبي صلى الله عليه وسلم وهو بالأبطح وهو في كبة له حمراء أبو جحيفة أن يريد مريا النبي صلى الله عليه وسلم لجوي nínú eh, tẹ́ǹtì bíi xayima àbí bí àti bàbà tá a rárá mọ ni wọ́n mọ fáwọn nẹ́bí ìjọ náà nítorí oorun kọ́dà Abu Juhayfa ní tí wọ́n fi ṣe tẹ́ǹtì tí wọ́n fi ṣe bàbà yìí jọ min adamin awọ ni wọ́n fi ṣe kò sí tẹ́ǹtì tàpólí ìró ìdá ńlò lónìí àwọ̀ ohun èsè tẹ́ǹtì ìjọ náà. qala fa kharaja Bilalu biwudu ó ní Bilalu tí ń pè ń fa anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó wá jáde láti inú bí tá anábì wà yìí biwudu in ọ̀tọ̀ ni wudu ọ̀tọ̀ ni wadu aliwudu ni aluwala aliwadu ni omi aluwala yàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì nù wudu bidhammil wáwí òun ni àlùwàlá tá à ń ṣe àmọ́ bàbá ti wọ́ wáwù yẹn tá a wọ́ ní fatha ìtumọ̀ rẹ̀ ni pé omi àlùwàlá. fa kharaja Bilal radiyallahu anhu bi wudu'in Bilal bá gbé omi àlùwàlá jáde láti ibi tí ànábì wà sallallahu alaihi ìyẹn ni pé omi tá ànábì fi ṣe àlùwàlá báyà ànábì ṣe é síbi kankan àbí ibi kankan tí wọ́n gbé omi yìí bí ti ń bọ́lẹ̀ lára ànábì wa Muhammad sallallahu alaihi wọ́n tẹ̀ nǹkan sí tí wọ́n fi ń gbè Bilal wá gbé omi yìí jáde famin nadihin wa nailin Abu Juhayfa ni tó ń rí ń jọ̀hún ni pé bọ́mi yìí ti mọ̀ yìí omi àlùwàlá tá nabi Muhammad Muhammad sallallahu alaihi fi sàlùwàlá ló ń kálukú bá ń dìjà du omi yìí famin nadihin wa min nailin ẹlòmíì ń bẹ torí orí nínú omi yìí náà ìlú nù àyínà làṣẹyà ẹni orí omi wàmí náà bíxin ẹlòmíì tó fi rí ká ah, lẹ́nu ọba kékeré tí ń bẹ lọ́wọ́ tèmi wò rí nǹkan kan náà bíxin yọba yẹn díẹ̀ sí òun náà lọ́wọ́ àbí lára náà bíxin nígbà tí yẹn yẹn nǹkan báyìí abudu xefa níbẹ̀ lòun rí tí o gba àwọn sọ̀hábì ànábì tèmi náà irin wàmí náà atara eléyìí ni ẹ̀rí ti wà pé ní anábùwà muhammad sallallahu alayhi wa sallam gbogbo ti ń bẹ lára ànábì lọ́lá albarka sallallahu alayhi wa sallam omi tá ànábì fi sàlùwàlá lásán òun lè rí táwọn sọ̀hábì ànábì Muhammad sàlọ́lá ni wọ́n dìjà àdúró ni fàmí ná ilé wàmí ná bẹ̀rẹ̀ gbogbo ntí ara ànábì bá kàn alibarika ń bẹ lára nǹkan náà àmọ́ ǹjẹ́ eléyìí min khususiyati nabiyyi sallallahu alayhi wa sallam aw yata'addahu ila ghayrihi ṣé bàbá wa rí àwọn onímọ̀ kan àbá àfa kan àbí wòlíì kan bóun náà bá sàlù àlátán ká máa dìjà àdùsómi rẹ̀ àbí agbada tí wọ́n bọ́lẹ̀ àbí nǹkan kan kò rí bẹ́ẹ̀ nu sẹ̀ríà Islam ara àwọn nǹkan tọ́lọ̀ ńlá nàbì nìkan lòun fún lélẹ̀ sallallahu alayhi wa sallam min khususiyati nàbì yìí sallallahu alayhi wa sallam min khasa'isihi sallallahu alayhi wa ànábì láwọn nǹkan kọ̀ọ̀kan bá nìtọ́lọ̀ ń fi ṣe ẹ̀sà fún un. kí lè rí eléyìí ni pé bọ́bá rí pé bẹ́ẹ̀ nìkan bá tún sàlù àlá tán wọ́n máa jà sómi rẹ̀ ta ni wọ́n kọ́ jà sómi àlùwàlá rẹ̀ lẹ́yìn ànábì abubakar sidiku ni radiyallahu anhu abubakar ọ̀sàlù àlá tán kẹ́nìkan máa wá dìjà domi àlùwàlá rẹ̀ umaru ọ̀sàlù àlá tán ti kú láyé kẹ́nìkan máa jà sómi àlùwàlá rẹ̀ li'annahum fahimu ma aradahu Allahu wa rasuluhu sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n bá nábì gbé àwọn ni wọ́n mọ nǹkan tó bá ṣẹlẹ̀ kí ló fà á tẹ̀ ṣẹlẹ̀ wọ́n ti gbọ́ yé ànábì ti fi kọ́ wọn pé eléyìí o ara ń tọ́lọ̀ ń fi ṣe ẹ̀sà tòun nìkan ni kọ̀sẹ́ni ọlọ́lánu gbogbo àlùmọ́ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tá a bá ti yọ anábì kú tó ju Abubakar lọ gbogbo láti bàtà anábì ti ń bẹ títí dàwọn àlùmọ́ tá a máa tẹ̀lé tó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama Abubakar huwa afdalul umma ba'da nabiyyi sallallahu alayhi wa sallam abubakar lọ́lọ́lá ju bàbá fi yọwọ́ ànábì kú kò sóńtọ̀ tó lè tó abubakar mọ́ kò sí èèyàn ò lè sin lọ́hùn débẹ̀ ànábì ti gbé ànábì sallallahu alaihi ní àwọn sọ̀hábẹ̀ wọn tó bá wọn gbé tọ́lọ̀ ń sa àwọn lẹ́tà pẹ̀lú wọn ọlọ́run máa mà ní àwọn ọlọ́run ni wọ́n wà ń pò yẹn ni ànábì ní gbogbo bẹ́yàn ti lè ṣe tó sallallahu alaihi wasallam kọ́dà ànábì fi wé òkè Uhudu ń náà òkè ńláńlá tó tayọ òkè sóbi tiwa yìí anabi níbi yẹn bá mú didi òkè ó fẹ́ du àbókè sóbí lápẹ̀júwe ni o ntọ́ jẹ́ bóòlù bẹ́ẹ̀ lówó àní gbogbo ẹ̀ mọ́ ná sójú ọ̀nà ìtọ́lọ́ anabi ni yọ gba láda lóòótọ́ àmọ́ láda yìí ò ní tó láda mú du ẹ̀yọ̀ kan títà àbẹ̀ fi tètè ara anabi ni wàlá nàṣí ìfàkù kọ́lá kò ní tó ìdajì mú du ọlọ́run yóò ti làmánìyàṣá ẹni ọlọ́run bá fẹ́ ní dá lọ́la á ti gbọ́dọ̀ bá wọn dù ú káwa náà bẹ lọ́nkọ́ ọlọ́run dá wa náà lọ́la àti wa lóyún bá a ti mọ nípa báyìí ni pé Abubakar ni Siddiq huwa afdalul umma ba'da an-nabi sallallahu alaihi wasallam kọsẹ yẹn ọlọlá tó jẹ Abubakar lọ lẹ́yìn anabu Muhammad sallallahu alaihi wasallam nínú àlùmọ àdàbí Abubakar ọsàn àlùwà látàn wọn máa jà sómi ẹ ọbẹ wúlẹ tán wọn máa fàáyà pé ẹ bá mú àpò rẹ ẹ bá mú kínní kòjókòó ń bì kan kí wọn máa sáré gbọn yẹ̀pẹ̀ bẹ pé sí yẹ̀pẹ̀ ibi tó ti dìde nu gbogbo eléyìí ńgbà tí wọn ò ti ṣe é fún Abubakari tí wọn ò ṣe é fún Umaru tí wọn ò ṣe é fún Uthman tí wọn ò ṣe é fún Aliyu radiyallahu anhum ajẹ́pẹ́kọ̀ lẹ́tọ̀ọ́ ká ṣe fẹ́nìkankan eléyìí ní ń jẹ́ sẹ̀ríà ọlọ́run eléyìí ní ń jẹ́ sunna nebua muhammad sallallahu alayhi wa sallam àfi kéèyàn ó sì ní sami'na wa ata'na àfi kọ́ tẹ̀yàn lọ́rùn bẹ́ẹ̀ tẹ̀yàn bá mọ̀ fún fẹ́ jọmọ lẹ́yìn anabua muhammad sallallahu alayhi wa sallam nípa báyìí فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء Abu Juhayfa ní bí mo ti ti wọn sọ ànábì mo rí i pé ńgbà tá ànábì náà jáde kó ní kú báyìí aṣọ tó wọ̀ ńjọ́ náà hullatun hamra ní tí wọ́n ń pè ní hulla ni pé bígbà téèyàn ní ẹ̀wà àti ṣòkòtò gbogbo aṣọ tó báyìí pé oríṣi méjì ni ìmọ̀ àdàbòrà àti lọ́mọdì ni bí alálàájì àlèpé ní hulla ẹ̀wà àti ṣòkòtò gbọ́n tó bá ti ṣe pé nǹkan méjì ni là ń wọ́pọ̀ táàfin màkẹ́lẹ́ yìí ti wọ ọ ti wẹ̀wù òun là ń pè Muhammad sallallahu alaihi wasallam asọ́tà nàbí wọ̀ njọ́ náà hamra kíni kọ́lọ̀ rẹ̀ pupa. níbí yìí tábàwò àhàdìsì ànàbà Muhammad sallallahu alaihi wasallam lọ́pọ̀lọpọ̀ hadithi míì anabi ma sọ fún apára aṣọ tá a gbọ́dọ̀ máa wọ̀ láṣọ pupa inú àwọn ńgbà tá abójú abójú haifa ò sì ní parọ́ ńgbà wa tún lóhùn rà nàbì sallallahu alaihi wasallam tó gbé ńjọ́ tó ń rí tóun yìí ó hulla alayhi hullatun hamra ọwọ́ àmà àwọn onímọ̀ ṣèwádìí ìdìnlẹ̀ pé kí ni ó ṣẹlẹ̀ tá a bá wọnú fi hadi khayril ibad ní gbogbo ẹni tó bá fẹ́ mọ̀ nípa muhammad sallallahu alaihi wasallam tí ilé yìí tí ò ní sí tan àwa wá wí. tó ìpẹ́lú mi ọmọ wa lóhùn ròyìn ànábì ni ebú ni ó sì máa jẹ. mo ti gbọ́ táwọn kan ní ànábì ọ̀jọ̀ èèyàn sallallahu alaihi wasallam ọlọ́lá èèyàn lọ bá anabi ọba rìn gbẹ́sẹ̀ lọ́kọ̀ọ̀kan tẹ́ mọ bí àtàbá ṣe máa rìn bẹ́ẹ̀ máa gbẹ́sẹ̀ méjèèjì lẹ́ẹ̀kan àbẹ́yìn bá wá fẹ́ mọ ìtàn pẹ̀lú àtàdé rinlẹ̀ tí ò ní sípàwùlẹ̀ máa wá parọ́ nínú sira tó yẹ kéèyàn wá ní zaadul ma'ad ti hadi khayril ibad ti ibn al-qayyim al-jawzi tó ṣe nínú sira yìí ni ibn al-qayyim ti wá ní asọ́tà nígbà muhammad sallallahu alayhi wa sallam wọ̀ lọ́jọ́ yìí gẹ́gẹ́rì wàyà àti lọ́dọ̀ àwọn sàhábẹ́ mi àmọ́ràn tí abu juhayfa wí yìí kìí ṣe pé gbogbo aṣọ yìí ló pupa nínú àṣà alárúbáwá ó sì wà látà tiwa náà bàbá rí i tó yẹ pé ní nǹkan kan ní pupa ó tún ní dúdú àwọn awèwo lọ́pọ̀ jù mbẹ́ a lè wá pé àpupa ah, ní nǹkan náà bẹ́ẹ̀ pupa ń bẹ ń bẹ àwọ̀ míì náà sì ń bẹ ń bẹ irú ẹ̀ ló jẹ́ kí Abu Juhayfa ní hamra láti sọ̀rọ̀ ń kúkúrú Ibn Qayyim ṣe tahqiqu rẹ̀ nù Zadul Ma'ad pé asọ́tà nàbí wọ̀ njọ́ yìí sallallahu alaihi ó ní ìlà ó ní funfun àmọ́ pupa pọ̀ ń bẹ́ẹ̀ ju funfun lọ lọ́jọ́ kí Abu Juhayfa pé hamra nípa báyìí ni pé àti àdìsí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí ó ní ká má máa wọ nǹkan pupa ń sì ń bẹ́lẹ̀ o nínú tá ànábi discourage wa tá ànábi ọ̀fẹ́ òní nǹkan tó bá jẹ pupa látòkè délẹ̀ kéèyàn má máa wọ̀ àmọ́ bó bá ní pupa tó ní kọ́lọ̀ míì bóyá wọ́n là pupa wọ́n tún là funfun wọ́n tún là pupa kí èyí tí ṣe pupa gbòò ní gbogbo ẹ̀ àdìsọ Abu Juhayfa jẹ́ àmọ̀ pé irú eléyìí kò burú láti máa láti máa wọ̀. hatta ka'anni anzuru ila bayadi saqai ẹ̀wù bá Abu Juhayfa ṣe ń sòròyìn ní fínífíní fún wa bóòlù ànábì ti rí bóòlù ànábì ti jáde irú aṣọ wo lọ́wọ́ ọlọ́nkọ́ sọ gba àwọn sọ̀hábì ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́sàn dáadáa àwọn ti fiṣẹ́ lọ́jọ́ kí Islam ọ̀rọ̀ àwa lọ́rùn ẹ wò ó tún ròyìn rẹ̀ débi pé ka'anni anzuru ila bayadi saqaihi bí tún ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyàbọ̀ òjì Juhaifa ní sọ bẹ́ẹ̀ o ó sì tún dàbí ìgbà tí ń wo bayadu sàkọ́ yìí funfun fún gbóòjúgun anagba Muhammad sallallahu alayhi wa sallam ara àròyìn anabi nìyẹn bayadu sàkọ́ yìí. qala fatawadda'a wa adhana Bilal ó ní anagba Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tó ti sàlùwà látàn Bilal tí ó jẹ́ apẹ̀rún anagba Muhammad sallallahu alayhi wa sallam Bilal bọ́ wájú ó pẹ̀rún. قال فجعلت أتتبع فاه هاهنا وهاهنا ẹ wò ròyìn detail comprehensive ti abudu haifa ń fún wa tí ọbẹ̀ fi nǹkan kan lẹ̀ abudu haifa ní bíbí láàlì tí wọ́n ń pèrún lọ́wọ́ mo bá tún rí i pé wọ́n bá dìgbà kan yóò gbẹnu sẹ́gbẹ́ ibì kan wọ́n bá tún dìgbà kan yóò tún gbẹnu sí ẹgbẹ́ ibòmí àtẹ̀tẹ̀bà òfa àhúnà wàhálà abudu haifa lèmi náà bọ́ bá ti gbẹnu síbi kìnìún náà wà gbẹnu lọ náà bẹ́ẹ̀ kí ni wọ́n ń wí yaminan wa shimala bíbí láàlú bá gbẹnu sẹ́gbẹ́ ọ̀tún gbà kan nígbà tí ń ṣe kíni tí ń pèrún lọ́wọ́ wa shimala yóò tún gbẹnu sí ẹgbẹ́ kejì ẹgbẹ́ àlàáfíà kí ni wọ́n ń wí Abu Juhayfa ni kì í ṣe pé gbogbo ìgbà tó ti bẹ̀rẹ̀ sí pèrún ni wọ́n ń gbẹnu sọ́tún ní gbẹnu sósì ńgbà tó débi kíni hayya ala salat hayya ala al falah Abu ni òun sọ débẹ̀ ọlọ́run fún un sọ débẹ̀ pé ńgbà tí bilalu tó máa yí ẹnu sẹ́gbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì ònìgbà tó bá débi hayya ala salat hayya ala falah ló fi jẹ́ sunnah nebo muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ bá ń pèrún bọ́ba débi hayya ala salat kó gbé ẹnu sẹ́gbẹ́ ọ̀tún ni kó fi wí bọ́ba débi hayya ala falah gbé ẹnu sẹ́gbẹ́ àlàáfíà ni kó fi wí hayya ala nínú sunnah rúpípé ni bíbí láàlú tí pé wájú anabuwa muhammad sallallahu alaihi wa sallam nìyẹn gẹ́gẹ́ bí hadith abu duhaifa yìí. nígbà tí bilalu pẹ̀ wọ́n tán fún maruki zafilahu anaza a ti sọ̀rọ̀ ń pa anaza fúnra wa rí bí òun ní igi kékeré tí anabi máa mú kí torí oríṣiríṣi ìwúlò ti ń bẹ fún gi yìí kìí ṣe pé gi pé àbọ̀ jẹ́ gi abàmì àbí kan o àmọ́ anabi máa ń lò ńjọ́ta sọ̀rọ̀ anaza ní ńjọ́ta anabi ní ìdí àti ṣékẹ́ni láti ṣèbẹ̀rẹ̀ nínú pápá ara tá ànábì máa lò fún ni pé ànábì lè gbégi kalẹ̀ kí wọ́n wá ta àsọlé lórí ẹni ọba ti débi ọmọ pẹ́ nìkankan ń bẹ lẹ́yìn àsọ̀nbí kọ̀ọ̀kan ní wàá jábà ẹni tí ń ṣèbẹ̀rẹ̀ nù pápá lójijì ara tá ànábì máa lò ánàzà yìí fún nìyẹn bá ànábì bá tó débi kan tó fẹ́ kírun tí èsè nù lé báyìí káwọn èèyàn máa máa gba wájú rẹ̀ kírun ànábì ó ní wọ́n fi ánàzà yìí gún wọ́n fi gúnlẹ̀ wájú ẹni ọba wa fẹ́ kọjá ń gbà ń bọ́ba gba ẹ̀yìn anaza kọjá kò burú irú ẹ̀ náà làbójú haifa ń wí pé thumma rukizat lahu anaza wọ́n wá fi ọ̀pá kínkínní yìí wọ́n fi gúnlẹ̀ wájú anabi wa sallallahu alayhi wa sallam fataqaddama anabi wa bọ́wájú wa salla zuhura wal asra rak'atayn anabi wa kírun zuri lẹ́yìn tó kírun zuri tán ó tún kírun àlàásírì ń jẹ́ pé ó ṣe kíni ó ṣe jámù ìrun méjèèjì ẹ mẹ́jẹ̀ àgbàdúgbò àti ìfúnra wa ṣé ìgbé ilé lànàbí wa ń gbà ní àbórí ìrìn àjò ànàbí wa lórí ìrìn àjò ni o lójú ó kírun àyílà àtàlásàrì papọ̀ nígbà kan náà eléyìí rúkṣọ ni ìsìláàmù gbà wá láyé rẹ̀ bí yẹn bá wà lórí ìrìn àjò ó lè kírun àṣírù rẹ̀ pẹ̀lú òrùn àyílà lásìkò àyílà ó sì lè jọ kírun àyílò di àsìkò àlásàrì kó kí méjèèjì pọ̀ ó lè ṣe mọ́gíríbì àti ìṣáàyí náà bẹ́ẹ̀ àmọ́ àṣùbà èyí kí kásìkò rè ó tó tó ìrun méjì tá a lè ṣe jámù oríṣi ìrun mẹ́rin tá a lè ṣe méjì méjì ìrun zuri àti asiri ìrun mọ́gíríbì àti ìṣáàyí náà àwọn méjèèjì a lè ṣe wọ́n bẹ́ẹ̀. ثم لم يزل يصلي ركعتين ركعتين ìrun mélòó la Ànábì kí ń jọ náà sí rákà mẹ́rin mẹ́rin ni méjì méjì ní ara rúkṣọ tọ́lọ̀ ń ṣe fún wa nìyẹn bàbá wa lórí ìrìn àjò kéèyàn sọ ọ̀run àyílà rẹ̀ kó sọ di méjì kó sọ àlásàrì rẹ̀ kó sọ di méjì kódò ó sì lè wá kí méjèèjì pọ̀ lásìkò kan náà gẹ́gbà nẹ́bi ṣe ṣe yìí wọ́n bá tún di magrebi àti ìṣáì náà ó lè kí magrebi àti ìṣáì rẹ̀ pọ̀ lásìkò ọ̀kan nínú méjèèjì àmọ́ ká má gbàgbé pé ìrun magrebi àyè di ikú o àtẹ̀yìn wà nílé àtọ́wà lórí ìrìn àjò ìrun magrebi àti ìrun àṣùbà ọ̀sá di ikú fún un àwọn àrùn tá a máa dínkù nìrun mẹ́rin tí ṣe gbówórì al-asru wa al-isha thumma lam yazal yusalli rak'atayn hatta raja'a ila al-madina Abu Juhayfa ni òun wá ń sọ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam òun rí i pé bá anabi ti ń kírun ní raka méjì méjì títí tẹ padà sí ìlú Madina ìyẹn ni pé bí yẹn bá wà lórí ìrìn àjò tí ì padà sí ilé rẹ̀ ó lè máa kí ìrun onírìn àjò bó bá ti wà lórí ìrìn àjò ó là bójú haifa wí lam yazal yusalli rak'atayni hatta raja'a ila al-madina títí tá nàbì fi parí iṣẹ́ hajj tó fi padà sí ìlú madina bá nàbì ti ń kíra ká méjèèjì ni àwọn alálàájì wa ti wà mẹ́kà nísìnyí ọlọ́run fún wọn ṣẹ́ dáadáa sí ọlọ́run sọ ọlọ́yọ́ sọ ọbọ̀ níta bá pàkíyèsí ni pé ǹjẹ́ eléyìí wá àmọ́ ọlọ́run ó ṣe rọrùn fún gbogbo wa náà láti lọ téèyàn náà bá lọ ṣé irú rákà àtẹ́yìn tó ń la nàbì ń yìí béèyàn bá wá lọ kírun ní haram ńkọ́ tọ́lọ̀ tó lẹ́yìn ìmáàmù kírun ṣé bí ìmáàmù bá ti kí rákà méjì tó ń wọ́n sálámà wa torí irun yóò jókòó yóò ní nítorí rákà méjì lèmi ó mẹ́rin sí ìmáàmù torí náà muhammad sallallahu alaihi wa fi yé wa nù hadith ìpè gbogbo bíyàn bá ti ń kírun lẹ́yìn ìmáàmù innama ju'ila al-imamu li yu'tamma bihi bọ́ ọba jó nírin àjò tí ìmáàmù rẹ jẹ́ ẹni tí ń gbélé tóun èso nírin àjò bọ́ba ti ń kírun tiẹ̀ pé sóòtò lẹ́yìn rẹ̀ náà tún láti wọnú kírun pé ni o àmọ́ bọ́ba pé gbogbo yín ẹ̀kọ́. àwọn tó sì jára mọ́kà ń jọ náà sáwọn ó kí méjì bí báwọn bá ti sálámà bí àwọn arìnrìn àjò bá sálámà àwọn ó dìde wọn ó kí méjì tí wọn tó kù tí ì bá ṣe pé òun Mínà àti òun Muzdalifa nìkan ní gbogbo àtọ́nílé àtọ́nírìn àjò méjì wọn ó kí amẹ́ríkà abudu haifa ní imbola ti bá anagba Muhammad sallallahu alaihi wa sallam Phil, abtah àdúgbò kan ní maka kìí ṣe Mínà bẹ́ẹ̀ kìí ṣe Àràfá kò sí nínú bí iṣẹ́ hajj nígbà tá ànábì ń lọ tọkàn sinmi ní àdúgbò yìí ni nípa báyìí ni pé ara ẹ̀kọ́ tá a kọ́ ń bì náà ni pé ká máa dí ìrun kù lórí ìrìn àjò bẹ́ẹ̀yàn bá wá kírun lẹ́yìn ìmáàmù tó kírun pé túláàsì ni kóun náà kí ìrun yìí pé kọ́dà bẹ́ẹ̀yàn ọba bá ìmáàmù bẹ̀rẹ̀ ìrun láti lẹ̀ lápèjúwe nísìnyí ìmáàmù wà ní rákà ẹlẹ́ẹ̀kẹrin lèèyàn tó ló tó jọyìn rẹ̀ kọ̀ wá ní pé ńgbà tí ìmáàmù ti sálámà tán rákà kan péré ló kù jẹ́mi ó kì í fún àà ah, ah. rákà mẹ́ta ló mú wá sí innama ju'ila al-imamu liyutamma bihi àmọ́ bí yẹn bá dárun rẹ̀ kí àbẹ́ gbogbo àwọn tí wọ́n ń kírun onírìn àjò ni wọ́n àbóhun ni wọ́n fi síwájú wí kó ṣe ìmáàmù òun ó kí méjì àwọn tó tò lẹ́yìn rẹ̀ bọ́ba ipá àwọn èso onírìn àjò àwọn ó kí méjì lẹ́yìn tó bá sálámà tó gbélé ìbẹ́nu. No قطع كن حديث أبي جهيفة رضي الله تعالى عنه عن عبد الله بن عمر رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إن بلالا يؤذن بليل فقلوا واشربوا حتى يؤذن ابن أم مكتوم ابن عمر عبد الله بن عمر رضي الله عنهما ونلقى حديث عليك جوا أني النبوة محمد صلى الله عليه وسلم òun gbọ́tà nàbì sọ pé inna bilalan yu'adhdhinu bil-layli fakulu washrabu hatta yu'adhdhina ibn ummi maktum àti sọ fúnra wa ń jẹjọ pé kò sí tó burú ń bẹ kí mu'adhdhinu làdáni ò pé méjì mọ́sálásí kọ́dà bọ́bá nídìí wọn ó pé mẹ́ta kò sí tó ta ko sẹ̀ríà ń bẹ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní mọ́sálásí anabi madina. làdáni méjìlá nàbì ní bilalu àti abdullahi ibn ummi maktum òun là sọ fún wa yìí sallallahu alaihi pé irun àṣùbà gbogbo ọrụ márààrún tá a máa kí yẹn irun kan náà ni ọba súnà mú kéèyàn ó gbogbo yòókù àìpè irun pé zuri pé alásàrì ẹjẹ́ àpè mọ́gírìbì kalẹ̀ ẹjẹ́ àpè ìṣá ìkalẹ̀ kọ̀lẹ́tọ̀ bẹ́ẹ̀ ìrun kan téèyàn máa pè kalẹ̀ kásìkò rèé tó wọlé nìkan òun nìran àṣùbà torí páwọn èèyàn wà lójú oorun bá a bá wá fẹ́ pè ká pè ta lákọ̀ọ́kọ́ nígbà tí àlùfájàrí ò tí ì yọ òun lànàbì ní bìláàlù ní máa pè ń gbà ní ní Madina ìnà bìláàlù yóò á dénú bìlẹ̀ yìí lé ní. ìta pè lóru kí ni ó ṣe àlà pé òru ti tán alifajari fajiru ni wọn là nẹ́bi fi ní bèlẹ́ yìí lé ní ajẹ́ pé gbà tí bèlẹ́ àlè ń pèrún yìí kò tí ì tó àsìkò tí ìran àṣùbà wọlé inna bilalan yu'adhdhinu bilayl kọ́dà bó bá wá àwẹ̀ fàkúlù washrabu ẹ má torí irun dóúnjẹ dúró pé bèlẹ́ ti pèrún o torí pàṣípò ìtì ìwọlé ìran àkọ́pẹ́nu ẹ ẹ máa mú mi gbogbo ń tẹ́ bá fẹ́ jẹ ń sáàrì tẹ́ ẹ̀ tí ì rí jẹ gbogbo ń bá ṣe ọba maktum títí fi ni abdullahi ibn umi maktum torí pé abdullahi ibn umi maktum òun ni máa pèrún gbàtà alifajari bá yọ kódà abdullahi ibn maktum afọ́jú èèyàn ni ta'ala ẹ̀yìn náà bàbá àmọ́bí táwọn ẹlòmíín ti ń rí lónìí oríṣiríṣi májẹ̀mú wọn máa gbé kalẹ̀ pé ìmáàmù tó fẹ́ jẹ ìmáàmù yìí eh, kọ́dà èèyàn lè afọ́jú lè jẹ ìmáàmù kò sí tó burú mẹ́ ẹgbẹ́ ìmáàmù tí òrí náà bò ní ó ṣe àlàdáni tí òrí náà bò ní ó ṣe máa bo Ibn omi Maktum òrí náà ó sì jẹ làdáni fún aṣáájú ẹ̀dá anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kí ó fi hàn pé ní maktum àwọn kan wọ́n máa sọ fún pé àsìkò òórùn tó kọ́nà ń bẹ́ẹ̀ hadithi bẹ́ẹ̀ pé la yu'adhdhinu hatta yuqala lahu asbahta asbahta àwọn èèyàn wọ́n ẹ̀sẹ̀ máa sọ fún pé tọ́ alifájàrí ti yọ o alifájàrí ti yọ o kò burú wa bí ìmáàmù bá rí èsè pé ọ nípa àgbàlagbà ni. èyí ń wò disqualify rẹ̀ pé àbájẹ́ ọmọ aago lára ni ọmọ ṣe làdáni kankan ẹwẹ́ ni tí ọmọ sọ fún un pé tọ bàbá àsìkò òun tó ń bẹ nínú ta kọ́nà àdìsí obìnrin omi màtúmù obìnrin omi màtúmù ò lè dá màsìkò fún rẹ̀ torí kò rí na rọ́bì ọlọ́hùn ta'ala àná ara tá à ń sọ ni pé àwọn nǹkan kan bẹ tí ò sínú májẹ̀mú ká má sì máa fi kún un kọ́dà kìí ṣe pé ibùdó omi màtúmù ń pèrún lásán ibnu ummi maktumu ń so adelé olórí orílẹ̀-èdè bá nẹ́gbọ́n muhammed sọ̀rọ̀ àṣẹlẹ̀ ń bá fẹ́ jáde lóògùn gbà míì àbírin àjò gbogbo àwọn àgbà sọ̀hábẹ́ náà nídìí àti tẹ̀lé lọ ara àwọn tá nàbì máa fi rólé pé gbogbo tí ń bá lọ́ọ́ lù ú tàlẹ́ máa wá bá ibnu ummi maktumu ń ni pé oríṣiríṣi àwọn mẹ́jẹ̀mú mi kọ́dẹ̀ lomi ò ní ìmọ̀ọ́mù òdóbìnlé ni ọ̀já yàn gbogbo eléyìí kò sí kò sí kò kò sẹ́ẹ̀rí kan fún nu ṣẹ̀ríà èyí tí ṣẹ̀ríà ní á wá gan àní wá èyí tí ṣẹ̀ríà ní á wá lára ìmọ̀ọ́mù ìyá ummul qawma aqra'uhum li bóun ìmọ̀ọ́mù ṣe mọ kùránì tó tẹ̀jú ìdúkìrá rẹ̀ ti dáa tó gbogbo yín wà ní wa èyí tá a ni á wá nù. sallallahu alaihi wasallam àwọn nǹkan méjì ọ̀wá kàn láàmà wá eh, kò ní kínní kò ṣe kínní nípa báyìí níta fi yà lọ́bẹ̀ yẹn ni pé ibn ummi maktum ladani anagba muhammad sallallahu alaihi wasallam ni kọ́dà yìí máa délé gẹ́gẹ́ bí adélé olórí orílẹ̀-èdè dé anagba muhammad sallallahu alaihi wasallam hadithu wa ẹlẹ́kẹta. عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول المؤذن أرى سنة النبوة محمد صلى الله عليه وسلم حديث أبي سعيد الخدري gẹ́gẹ́ bí abu juhaifa ta wílẹ̀ kan abu sa'idi náà òun náà ló kọ tiẹ̀ náà saadu ibn maliki ló kọ rẹ̀ saadu ibn malik radiyallahu anhu àmẹ́rì pé gbogbo bí dáa bá ti ń rádìísì abu sa'id al-khudri náà láàmú gbọ́ bàbá sa'id kò burú kéèyàn ọmọ àkókò ọmọ pèèyàn. Ah, abu sa'id al-khudri sa'ad bin malik radiyallahu anhu sọ̀hábẹ́ni sọ̀hábẹ́ni bàbá rẹ̀ náà radiyallahu anhuma torí pé nínú àwọn tí wọ́n pa sí ogun Uhudu lẹ́yìn anabu muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n tẹ̀lé anabi lóògùn tí wọ́n ṣe ṣe ṣáàdù ń bẹ̀ ara wọn ni máàlíkù bàbá eh, abu sa'id al-khudri kọlọ̀n kí ọ̀sẹ̀ àlékún tẹ àtìyọ́nú fún àti gbogbo àwọn sọ̀hábì anabu muhammad sallallahu alaihi wa sallam eh, abu sa'id wa min afqahi sọ̀hábà nínú àwọn sọ̀hábì tó ma fíkíw jù ní abu sa'id al-khudri wa kèé fi sàgbàlagbà inú àwọn méèké ni pẹ̀lú tẹ́lẹ̀yìn náà jẹ́kọ̀ fún wa àti sọ́tí Ibn Abbas fún wa rí pé èyí wọn wá mẹ́ni pé ọmọ ọdún mélòó ni ọ́ bíyàn bá nímọ̀ ń pa ṣẹ̀ríà nípa nǹkan bí bọ́rọ̀ bá délẹ̀ mọ́sálásí àbí nǹkan irú wọn ni ẹ pè ibi tá a ti nídìí làákàyè àgbà ọ̀tọ̀ àmọ́ ọ̀rọ̀ ṣẹ̀ríà àfi ká pe ọba mọ̀ Abu Sa'id al-Khudri tá a fi mọ̀ pé náà ọmọ kéékèèké sọ̀hábé ni wa min afqahi sọ̀hábà nínú àwọn tó sì mọ̀ ń pa ṣẹ̀ríà tó mọ fíkí jù lọ́wọ́ nínú ogun Uhudu ni wọ́n ti pa bàbá Abu Sa'id Abu Sa'id ọ̀lẹ́ àǹfààní àti lógun Uhudu kí ló dé tí òjò ọ lọ ara àwọn tí ń gbà tí wọ́n kọ́ àwọn ọmọ ogun kalẹ̀ tán tí wọ́n yọ ọ́ lẹ̀ àwọ̀ ah, ìkéré wọ́ ara àwọn làbú Sa'id wà ń bẹ̀ jọ náà àwọn méjèèjì gbà ní ìsìnkú àwọn wọn kọ máa sá pé àwọn àwò tí dàgbà àwọn máa fẹ́ káwọn orí ẹrù àgbà láti kékeré gan àwọn ni wọn wà àwọn sọ̀hábí àgbàlagbà ni wọ́n wà ní ìwọ́ sì kiri náà kọ́nà ń bẹ nínú tẹ̀kan pé ọ̀kan nínú àwọn sọ̀hábí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ńgbà ní inú ogun kan wọn òun sì ara òun báyìí òun dàgbà ọmọ èké ni ọ fún ọba ní ẹnìkan náà tó ọba ńlá ń tọ̀ ọ̀nà ọ̀tún olóògùn lóòótọ́ dípò pé eléyìí ká má fi rẹ́rìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan lónìí ni ẹlòmíràn mọ̀ wá ńgbà tó bá dọ̀rọ̀ ìsìláàmù ọ̀rọ̀ ká làákàyè àbí ká ara wa àbí ká wa ńgbà ní ọmọ ọmọpọ̀ mẹ́kẹ́ lòun eléyìí náà kọ̀ bá a àwọn ni wọ́n ti ra wọn pé báwa bíi táwọn kágbàlagbà ọ lọ pé ẹjá wa náà lọ ẹjá wa náà wà lìjánná Abu Sa'id al-Khudri ń bẹ nínú àwọn tí ostofveru fi ghazwat Uhud nínú àwọn tí wọ́n ní wọ́n kéré nínú ogun Uhud lọ́wọ́ ìtumọ̀ eléyìí ni pé Abu Sa'id al-Khudri Anas bin Malik Abdullahi bin Abbas abdullahi bin umar abdullahi bin amr bin al-as radiyallahu anhu gbogbo àwọn tá a dákọ̀ ọmọ kéékèèké ni wọ́n láyé ànábì àwọn ni wọ́n sì já gbà fa táǹkà díìsì wọn lónìí kí ọlọ́run wa ṣe lọ́kùn àlékún ìyọ́nú fún gbogbo wọn. ntí Abu Sa'id gbà wá nu hadith yìí ni pé bẹ́ẹ̀ bá gbọ́ tí mu'adhdhinu bá ń pè wọn faqulu mithla ma yaqulu mu'adhdhin. irun tí mu'adhdhinu ń wí wọ̀nyí náà máa wí èyí ni pé wọn yẹn máa wá pẹ̀rùn kéèyàn máa wá rojọ́ àbí kí wọ́n máa pẹ̀rùn kéèyàn kàn wá dákẹ́ kọ́ mọ́ màá ń tọ́ yẹ kí mùsùlùmí máa wí fàkúlù mẹsìlámà yàkúlù mu'adhin bọba gbọ́ tí mu'adhin làdáni bá ní allahu akbar wọn náà wí tiẹ̀ ń jẹ́jẹ́ ni o wọn náà pé allahu akbar bọba ní ashhadu an la ilaha illallah wọn náà wí tiẹ̀ náà jẹ́jẹ́ ashhadu an la ilaha illallah ẹnu bìkan tí ń tí làdáni ó yóò ti yàtọ̀ fún tiẹ̀ bó ṣe wá nu hadithi mi onígbà tí làdáni bá ala salat ń pè yàn pé wá kírun nù. No ìwọ ò sì pé ọrún tó ń rí òdo kèdépò tó ọmọ wí fáwọn èèyàn pé hayya ala salat ló fi wá náà àdìsí pé kí ni wọ́n máa wá wí ń gbà wọn la hawla wala quwwata illa billah bàbá tó ní hayya ala falah ó wí la hawla wala quwwata illa billah gbogbo yòókù gbogbo ntí màá dùnú bá ń wí bàbá ní la ilaha illallah ìwọ náà ní la ilaha illallah so eléyìí náà ń nù. ẹ̀kọ́ tí ó yẹ ká mọ̀ pé bí wọ́n bá ń pè òun kọ́ tí ẹ̀ bá mu kọ́dà bẹ́ẹ̀ yóò tí ì máa ń ta wí náà wọ́n máa pè anabuwa sallallahu alaihi wa sallam ara ẹ̀kọ́ azanu mo rò hadithu azanu ti tán ara ẹ̀kọ́ azanu ni anabuwa sallallahu alaihi wa sallam ó ní bẹ́ẹ̀ bá gbọ́ tí mo ń pè ẹ̀ máa wí tí ń wí àdúrà tá nábì ní a máa ṣe allahumma rabba hadhihi da'wati tama was-salati al-qa'ima hati muhammadan al-wasilata wal-fadila wab'athu maqaman mahmudan alladhi wa'adtahu ọ̀tánbẹ̀wò à ń fi innaka la tukhliqul mi'ad kún lónìí kò sínú àdìsí o kò sínú àdìsí bẹ́ẹ̀ wàbàtú maqaman mahmudan alladhi wa'adtahu ànábì níbi yẹn bá wí eléyìí tí n bá tọ́jú ọmọ òun la bí n bá ti pè ń tán tó gbọ́ tó wù jímọ̀ abínú wí tó wá sẹ̀rọ àdúrà yìí ànábì ní halat lahu shafa'a ànábì lóun garanti wẹ ni látàyé pé náà àwọn tó ń wo sí pẹ̀lú àlìkèyàmà lọ́wọ́ so ẹ dákun ẹ mọ̀ ní pàtàkì ẹni tí ọba mọ̀ kí ọ kọ́kọ́ kọ́ kó ṣe rọrùn fún wa nípa ọ̀rọ̀ àgbáàní náà ó ṣeni lè mọ̀ pé ó kéré kẹ́ ẹ tó máa gbọ́ páwọn èèyàn ń jà sí làdáni lónìí àfi ìmáàmù èmi mo fẹ́ jẹ́ ìmáàmù èmi lọ tọ́ sí ìmáàmù anabi sí ròyìn ládàá ti kọ́lá àwọn àfa onímọ̀ ìtàlàfù pé azánù ló ní ládàá ju ìmáàmù lọ ni àbí ìmáàmù ló ní ládàá ju kéèyàn jẹ́ mú làdáni lọ lóore ju lèmọ́mù lọ ní àbí lèmọ́mù lọ lóore ju làdáni lọ kọ́lá àwọn onímọ̀ fi mọ̀ ara wọn bẹ́ẹ̀ làwọn wà á mọ rírì rẹ̀ mọ́ lónìí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam anábì ní law ya'lamu an-nasu ma fi an-nida'i wa ma fi an-nida'i was-saff al-awwal thumma lam anabi sallallahu alaihi wasallam ní báwọn èèyàn bá máa ti ń bẹ ń bi nǹkan méjì ní lóore àti ládàtọ pọ̀ kí ni nǹkan méjèèjì náà ànìdá kéèyàn ọmọ jẹ ládàá nìkan máa pèrún wasọfil awọl kéèyàn ó sì máa kírun sáfù alákọ̀ọ́kọ́ ẹlòmíì ọ̀mẹ́lé yìí náà kọ́dọ̀ òun lọ́kọ́ dé mọ́sálásí yọ wà lọ tí ẹ̀yìn ti ìgànnà ẹ̀yìn mọ́sálásí kí sáfù àkọ́kọ́ fi wá kún ẹ̀kejì ó kún bọ́yẹ̀ kẹta ni ó tó wá jọ ẹ̀. anabi ọba ó bá ipá àwọn èèyàn mọ rírì ni ká ni àti ká kírun ní sáfù alákọ̀ọ́kọ́ ni thumma lam yajidu illa an kò bá dìjà débi pé tí fi yanjú ẹ ní pé á mọkọ ẹja ta hàn ọba mú èmi ní wa kẹ́nìkan ẹni tí tọ́ba lè débẹ̀ ni wọn bá máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá mọ ni àmọ́ lónìí ọ̀rà bíi pé ọ̀pọ̀lọpọ̀ kò sígbà wulẹ̀ ń tiẹ̀ ń pa fẹ́ jẹ làdáni àfi ìmáàmù ìmáàmù ìmáàmù sì léwu púpọ̀ bó ṣe ní ládá tó náà ló léwu torí pé níbi ìgbà tí èèyàn ní gbogbo àwọn tí ń bẹ lẹ́yìn wọn bọ́ tí wọ́n sí wọn lọ́rùn ni bí èèyàn bá mọ ti ń bẹ ń bẹ ládá rẹ̀ pọ̀ o àmọ́ responsibility tó lágbára ni so eléyìí náà kò jẹ́ inú ẹ̀kọ́ tá a kọ̀ pé bí wọ́n bá láǹfààní àti máa pèrún ọ̀dà púpọ̀ gẹ́gẹ́ bí eh, ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam allahu ta'ala a'lam sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sallam. ayé àti nínú kíláàmù lọ́wọ́ ẹ̀yìn wọ́n kí wọ́n kí òkè kọ́kọ́ mú nọ́mbà náà. mo gbọ́ wọ́n ti rí oṣù ní Maka àti Medina nílẹ̀ Saudi Arabia nípa báyìí insha Allah ní ọjọ́ mẹ́jọ ti sísẹ́ńdé òun lọ́jọ́ àràfá monday ni ó máa jẹ́ ọjọ́ iléyà inú tó dáa ju tánàgbà muhammad sọ̀rọ̀ sílẹ̀ ní ká máa ti pé asọ́wùmù yóò mi àròfà yóò mọ àròfà kí wọ́n máa gbà àwẹ̀ lọ́jọ́ àràfà ẹni ọlọ́run bá ní kọ́ ọ̀rọ̀ lọ́rùn bẹ́ẹ̀ ànábì ní sọ́wọ́mù yóò mi àròfà yóò kẹ́fù sánàtà ha wọ́n sánàtà báàdà ha. ààwẹ̀ ọjọ́ kan àràfà yìí ó lè pọ̀ ọdún méjì rẹ̀ ọdún kan tí ń bọ̀ kan tó kọjá ẹ dákun níjọ́ mẹ́jọ kí gbowó fi sọ́kàn bẹ́ẹ̀ bí yẹn bá lè gba ààwẹ̀ kótó tó jẹ́ mẹ́jọ náà anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní ti rúṣù tí àná ń tí ó fi dọjọ́ ọdún ànábì ní kò sí ayé tó dáa tó fi àwọn ènìyàn ní sàárà lọ́mọ ṣe ní náfìlà lọ gbogbo ń jẹ́ dáadáa ànábì ni máa n gé daadaa anabi ni maa n yin àyàmìn àlàámàlù sọ́ọ̀lì ṣùfìhà afdalu àwọn àhábù ilẹ̀ lọ́ min hàbìhì àyàmì làásùr. قالوا ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء sallallahu alaihi wasallam eléyìí ni a fẹ́ pe àkíyèsí wa sí ọ̀nà. náà wọ́n gbé ibi tó ń ṣẹ̀jẹ̀ tí ó kó wọ́n dì wọ́n ní gbogbo oṣù tó lè pé oṣù nìṣújọ́ ti lọ́sùn wọ́n ní ọtí wọ́n fẹ́ pa ọ̀rọ̀ lílọ wọ́n ní kí ni ojúṣe tí islam pè àti tí wọ́n ní bẹ́ẹ̀. lọ́pù kí ṣe nínú mẹ́wàá ọ̀dọ̀ yìí. ó ń béèrè yóò bá tiẹ̀ tètè rán wa létí bóyá ìdajì dárúsù lónìí bá fi sọ̀rọ̀ ń pa ẹran iléyà ọba díẹ̀ náà bí èèyàn bá fẹ́ paléyà ara Muhammad sallam sọ fún apá gbọ́dọ̀ máa ṣe شيخنا محمد بن صالح بن عثيمين رحمه الله تعالى bàbá بن صالح بن ọ̀tẹ̀mẹ́n tí ó gbowó náà ti ń gbó kọ́ wọn yẹn bàbá bin ọ̀tẹ̀mẹ́n kọ́ ló ń kọ́ kẹ́ wọn irú béèrè yìí wọ́n bí ọ̀tẹ̀mẹ́n kọ́dà wọn. àwọn bàbá bin ọ̀tẹ̀mẹ́n sì kọjá àfa àti sọ̀rọ̀ fẹ́nu àfa súnà ni wọn ẹ dákun alhamdulilayi kọ́dà bóyá pẹ́ẹ́nu àwa tá à ń bẹnu mọ́sálásí nìkan náà lèèyàn ń ṣe bá bà fún yọ́ta àwọn tí ò ní fárùngbọ̀n náà ti kú yìí so ọlọ́run ó ṣínà àrísìkì ìrọ̀rùn fún wa àmọ́ ìlàlúrí ni pé má báyàn fárùngbọ̀n àà eléyìí ò sí làlúrí. àtúkọ̀ wọn àdélé ẹ̀hún ọ̀yàtọ̀ torí èèyàn lè rán sọ bọ́lá dìgbà tí ó wọ̀ kọ́ fà sókè. Okay kò jẹ́ dandan pé ńgbà tí lọ fi rán ní lẹ́ǹtì kan bẹ́ẹ̀ náà ní kọ́ máa wọ̀ so èyí wọn kò jẹ́ dandan so ẹni tí àmọ́ ni ó ní ọ́júlẹ̀ ní ọ́fà sókè ni ọ̀pọ̀ ara rẹ̀ yàtọ̀ ta'ala wọ́n ní bí muhammadu bá ń ṣe kọ́ ọmọ náà fàkúrú mẹ́sìlá báyọ̀ irú tí ń wí wọn máa wí kí ló jẹ́ wọn wípé àwọn náà sọ̀rọ̀ fẹ́nu àti sọ fúnra wa jẹ́ jọ pé nígbà míì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam a máa pé ìkọ́ ọmọ náà ní kíni al-azan lọ́fi ní bayna kulli azanaini salat nípa báyìí ni pé ìkọ́mọ̀ náà wáyé nù súnà pé àlèpé ní àdáni làwọn fi wá mú ní àmú pé bí muazinu bá ń ṣe kọ́mọ̀ náà faqulu mithla ma yaqulu ẹ̀ máa wíru ti ń wíwù náà. bẹ́ẹ̀ bá tó bímọ ni kó tó máa jẹ́ bàbá nínú islam èèyàn lè mọ kọ́là láti kékeré hadith anabuwa muhammad sallallahu tí wọ́n umu tí ṣe ya anas kí ni ni pé anabuwa muhammad sallallahu wa ara bu anas anas náà ọmọ ọdún mélòó ni ọmọ eke ni anas náà àbúrò anas tó kéré jù kí ni wọ́n ń fi àbúrò àbúrò anẹ́sì ń jọ náà hmm? ya aba umair ma fa'ala nugayir ya aba umair ma fa'ala nugayir anabi ni ba sáwàdà bẹ́ẹ̀ ń jọ náà sallallahu alaihi wasallam ọmọ èkì tí ò tún tó anẹ́sì ni wọ́n ń pè ní àbú ni pé kì í dandan pé ọmọ ẹgbẹ́ abùkíní tó ti fi hàn wá èèyàn lè máa jẹ́ àbùkù kankan nínú ìlànà ni kò sí tó burú bẹ̀. àfọwọ́ níbi yẹn bá ti ń jẹ́ àbùkù kankan tọ́wọ́ di pé ó tún padà wá bímọ ṣé dandan wá ni kó yí àbú yìí padà kí ọmọ jẹ́ àbú ọmọ ọkùnrin rẹ̀ tó dàgbà kì í ṣe dandan àmọ́ òun lọ́pàá sún nàbùjọ àmọ́ kì í ṣe dandan wá fẹ́ máa jẹ́ ìdí tẹ́lẹ̀ tí wọ́n ti máa máa nì sí tó burú mẹ́ta náà. lọ́gbọ́n ọdún ní ìdí ọjọ́ náà lẹ́yìn ọjọ́ tó lọ. àbọ̀dé bí ọ̀rọ̀ ètò ẹgbẹ́ ìbàjúmọ̀ kéde pẹ̀lú ìgbéra ní gbogbo ọjọ́ sátọ̀dẹ̀. nínú amsila alhadisi almutawatir àwọn kan wá ní alhadisi tó bá jẹ́ khabarul wahidi aw alahadu min alhadisi wọ́n ní láàyò tájù bíi fìlà àkọ́ọ̀d bí a bọ́ bá ṣe pé kábàrù wáhìdì ni o bọ́rọ̀ bá dọ̀rọ̀ àkídà o à nílò hadithu kábàrù wáhìdì fàhádà kàtọ́ hadith yìí ní jẹ́ ká mọ̀ pé ní kàtọ́ ò ní irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe kọba sẹ̀ríà islam mu kọba sunna nẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ma sahha sanaduhu ila nabiyyi sallallahu alayhi wa sallam fa huwa hujjah gbogbo hadithi tí a bá ti rí pọ́nlá làáfíà tí ò sí nù pé irọ́ ń bẹ ń bẹ pa ànábì wí àbá ànábì ò wí túláàsì ni mùsùlùmí gbọ́dọ̀ lò ó ẹnìkan lọ́gbà wa ni èèyàn méjì lọ́gbà wa ni èèyàn mẹ́ta lọ́gbà wa ni láfark ìdí ni pé ẹni tó wá báwọn ará kùbá èèyàn mélòó ni shaksun wahid èèyàn kan ló wá bá gbogbo odidi ará mọ́sálásí iṣẹ́ ta ni ń jẹ́ fún wọn iṣẹ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam tọ́ba ipá wọn sọ̀hábí nírú ráàyù tá a wá ń gbọ́ lónìí yìí ni wọn ò bá ní a ah, ṣé ibi wọn nìkan lọ ṣẹ̀ṣẹ̀ ń wí ó dìgbà tí ẹ bá pọ̀ tẹ́ ń wí ní eléyìí látò lo hadithi amẹ́rì kò rí bẹ́ẹ̀ ẹnìkan tí ń wí fún wọn náà wọ́n sì ń yí padà kọ́dà lórí irun yẹn náà wọn pa wọn ó yìí tán tába tún wò anabuwa muhammad sallallahu alayhi wa sallam abu musa al-ashari àtẹlómìnú gbogbo àwọn sọ̀hábí anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anábì a máa gbé nìkan dìde pé àwọn aráàlú báyìí o ìwọ máa lọ kọ́ wọn ní islam ń bẹ ẹnìkan ṣoṣo ǹjẹ́ àwa rí gbọ́ pé àwọn aráàlú tàbí musa làásàrí lọ bá abẹ́lómi wọ́n sọ fún un pé a ah, a lè gba hadith rẹ̀ nítorí pé kábàrù wáhìdì nípa báyìí àwa tá a jẹ́ ọmọ kéwú tá a bá ríru eléyìí ká nù tíra ká mọ̀ pé xatọ́ ò ní ọba ntí ń bẹ nù àkọọ́lẹ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nta ma wá ń pa hadith ni pé hadith yìí fẹsẹ̀ rinlẹ̀ àbí kò fẹsẹ̀ rinlẹ̀ hadith tó bá ti jẹ́ hadith hasan aw hadith sahih yajibu al-amalu bihi mutawatiran kana aw ahada hadith tó bá ti lẹ́sẹ̀ lẹ́ẹ̀ tí ìsìnàdù rẹ̀ tó dúró tí ò sí rọ́ńbẹ́ ẹnìkan ló gbà wá ni o èèyàn méjì ni èèyàn mẹ́wàá ni o túláàsì mùsùlùmí gbọdọ̀ lò ó eléyìí ni ń jẹ́ súnà anabuwa muhammad sallallahu alayhi wa sallam. min fíkì hadha alhadith nínú fíkì wù yìí òun ni pé bẹ́ẹ̀ yẹn bá ń kírun lọ́wọ́. ó dénú ìlú kan ọmọ bíi tí kíbùlà wà ó wá gbìyànjú gbogbo bágbára rẹ̀ ṣe mọ́ pé ah, ọ̀nà bu ni òòrùn ti ń gbogbo ti ìmọ̀ tóun náà ní pé èèyàn fi máa júwe pé ìbò kíbùlà wà ọgbà gbogbo ìyànjú yìí ọba kọjú sí ibi tó rò pé kíbùlà ni nígbà tí ó kírun ó ti wà lórí tàṣáhùdù kọ sálámà àbí nkíraka ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ lápèjúwe kakọ́ mú àpèjúwe yẹn ó ti kíraka ẹlẹ́ẹ̀raka ẹ̀yọ kan lẹ́nìkan bá dé lọ́ba sọ fún pé a àfáàǹbi tẹ kọjú sí kí kébìlà o ọ̀nà báyìí ni kébìlà ǹjẹ́ àrùn tó ti kí tẹ́lẹ̀ bàjẹ́ yóò tún rẹ̀ bẹ̀rẹ̀ àbí yóò kírun rẹ̀ lọ. èsì ń bẹ yi hadisi yìí yóò yíjú padà síbi tí wọ́n júwe fún kò sí tó ti kí jẹ́ nù nítorí báwọn ará kùbá ṣe ṣe nu yẹn anagba muhammed sọlá sọlám sì gbọ́ ó sì fara mọ́ bẹ́ẹ̀ nípa báyìí bí yẹn bá wà lórí irun tó kọjú síbòmíì tí èsè kébìlà tó wá rẹ túláàsì ni kó yí padà lórí irun òní náà kọkọjú sí kíbla àmẹ́yìí tó ti kí tẹ́lẹ̀ tí ò kọjú sí kíbla kò nídìí kó tún kí mọ́. ọ̀dà béèyàn bá ti wá sálámà ńkọ́ ó ti kírun tán ó ti sálámà ọjáde kó mọ́sálásí níṣẹ̀ṣẹ̀ wá ń gbọ́ tẹ àbó ẹnìkan wá wọlé lọ́wọ́ abá lọ́ba rí tẹ́nìyẹn kọjú sí bòmí yàtọ̀ sí ibi tóun ti kọjú sí. Si ọwọ́ abèrè pé ṣé mo lè kọjú sọ̀dà ńgbò lẹ́yìn tí kírun ìyá ìdàdà ibi tẹ́ kọjú sí wọn ọba mu kíbùlà ní eléyìí àsọ̀wá aláìsà aláìhì lè àdá kò jẹ́ dandan fún kótó kí pẹ̀lú tọ́ba ṣe pò ti gbìyànjú lópin bágbára rẹ̀ ṣe mọ láti mọ bó láti mọ kíbùlà kìsì pé ń tọ́ka wọnú ìlú àbọ̀wọ̀ nìkan tí ò wádìí tí ò béèrè tí ò gbìyànjú kankan pẹ̀lú ìmọ̀ kankan tó ní tọ́ka ní ẹ bí o kò síbi tó lọ́wọ́ sí ẹja kírun báyìí náà irú eléyìí ń bá kírun bẹ́ẹ̀ bí wọ́n bá padà mọ̀ pé kíbùlà kò ń kọjú sí túláàsì ni kó tún kó tún rẹ̀ kí nínú fíkìwù hadith yìí nìyẹn. nínú hadithi yìí àwọn àfa òní usulul fiqh wọn mú àwọn àwọn kọ̀wáìlù usuliya kan bẹ̀ nínú tí wọn mú bẹ̀ ni pé ẹni tí dẹ̀lílù ọ̀bá tí ìdọ́dọ̀ rẹ̀ ti ń ṣe nǹkan kan. kan kò tí ì wá rẹ́rìí gbọ́ pé nǹkan yìí ò dáa ó sì ti wá ṣe bóyá àrùn náà ní kí ni bóyá àwẹ̀ nígbà bákan ní sì ń ṣe mistake lórí ti ń ṣe yìí títí títí tíbi jọ tí ẹ̀rí bá tó wá bá a ǹjẹ́ túláàsì ni a wàá sọ pé a gbogbo òrùn kírun tó ti ń kí látẹ̀yìn lọ́ọ́ dà ní òtún rẹ̀ kí àbí lọ́ọ́ tún àwẹ̀ rẹ̀ gbà á tọ́ba ìpè ní ẹ̀rí dẹ̀lílù ọ̀dọ́dọ̀ ẹ̀ ni tí èsè pòun ni lọ́kọ̀yìn sí dẹ̀lílù kí ni tó máa pé yẹn kọ̀yìn sí dẹ̀lílù kí yẹn wà ń rú lọ́rin àìníṣe kó gbé dẹ̀lílù ọ̀dọ́dọ̀ kọ́mọ́ mọ̀ pé alámọ̀yìn lọ́mọ ntí ń wá ìdí lọ́ọ́ bí túláàsì ni ọlọ́ni fásitì àlù àlẹ́ zikiri nǹkan tó ń láàtà àlàmọ́ bẹ́yìn ọba nímọ̀ túláàsì ní kọ́ bẹ̀ ni ọmọ àmìyàn wà nù oko àbọ̀ wà nù bìkan tó yẹ pé òun gan náà ló tún fẹ́ nímọ̀ ju gbogbo àwọn tí ń bẹ̀ ń bẹ̀ irú eléyìí gbogbo ńtọ́ bá ṣe títí tí ẹ̀rí pé à ń tẹ̀ ń se yìí báyìí ní kẹsí tó bá fi wá bá kò ní túláàsì pé gbogbo ń tó ti ṣe nú ẹ̀sìn kó tún máa wá tún ṣe gẹ́gẹ́ bí hadith ibn Umar kílẹ̀ rí ni pé nígbà tí àwọn ará Kùbá rákà kan wọ́n ti kí ni òkú kan wọ́n ti yàn ní wọn ò torí ẹ̀ kí wọ́n ṣe kí ni kí wọ́n tún ìrun wọn bẹ̀rẹ̀ wa aqarrahum an-nabiyyu sallallahu alayhi wa sallam ala dhalik ànábì náà sì fara mọ́ lára fíkìwù hadithi wa ti akàlónì nìyẹn. al-hadithu عن أنس ابن سيرين رضي رحمه الله تعالى قال أنس ابن سيرين لقب حديثي و آه أنس سيرين وواتي محمد ابن سيرين التعابي التابعي المشهور محمد ابن سيرين نوع وتابعي تقبى جمع كوكوني وواتي أنس تقمت أبورو نواه anas bin sirin yìí kọ́dà wà nù àkọọ́lẹ̀ pé irun tí a rí táwọn àfa àbáwọn àgbàlagbà míì máa ṣe lónìí kò burú kí wọn gbé ọmọ wa báyàn kọ́ wa ní àkókò mi ọ wà nù tàn anas bin sirin wọ́n wá gbé bá ta'ala sallallahu wa sallam ya ah, ọmọ tá a o. fasamahu anasan anas bin maliki lọ wa ni ọkọ ah, ara mi ní sọ ó de lẹ́yìn ní kọ́kọ́ ó ní kúnìyà ohun tó ń jẹ́ abu hamza ní kọ́mọ yìí náà máa jẹ́ abu hamza fahadà anas bin siri òun náà padà wá jẹ́nu àwọn ọmọ kíwù anas yìí hadithi tá a fẹ́ kà lónìí náà látọ̀dọ̀ anas náà ni ó ti gbà wá. عن أنس بن سيرين قال استقبلنا أنسا حين قدم من الشام falaqinahu bi ayni tamri anas bin sirina ni ńgbà tí anas bin malik ń darí bọ̀ láti ilẹ̀ sham anas bin sirin ilẹ̀ iraq ló ń gbé nílùú tá à ń pè ní albasra ìlú basra ń bẹ dùn ní ibẹ̀ ní anas àti muhammad ọmọ ìyá rẹ̀ tí ń jẹ́ muhammad ibẹ̀ náà méjì gbé anasi náà ibi tí anasi náà padà kó lọ lẹ́yìn ikú anabu muhammad sallallahu alaihi wa sallam basra nílẹ̀ iraq náà yìí anas bin sirina wa ni lọ́jọ́ kan tí anas bin malik ń bọ̀ láti ilẹ̀ ṣáàmù tá a lọ pàdé rẹ̀ falakinahu bi aini tamri ibi tá a ti pàdé rẹ̀ ńjọ́ náà ní ń jẹ́ ainu atamri ibi tí wọ́n ń pè ní ainu tamri náà ń bẹ dòní nílùú tí wọ́n ń pè ní al-anbar nílẹ̀ iraki lónìí alẹ́ tí wọ́n gbọ́ nóró yìí ìtumọ̀ ainu ni pé làbídùn pọ̀ ń bẹ púpọ̀ lọ́jọ́ wọn sọ ní ibẹ̀ ni anas bin sirina láwọn ti pàdé anas bin malik njọ yìí fara'aytuhu yusalli ala himarin wa wajhuhu min dhal janib yaani an yasari qibla anas ni mo rí i pé anas bin malik ń kírun lórí rànkúnmi rẹ̀ tó gùn ibi tó sì kọjú sí àtúnwọ̀n àti rànkúnmi anas bin sirina ń pé an yasari al àlàáfíà qibla ni wọ́n kọjú sí njọ náà fàkúntì rọ ẹ̀yìtù kàtú sọ́ọ̀lì lè gáyọ̀rẹ̀ kébìlà ó ní mo wá bí anẹ́sì pé ah mo rí ọtọ́ kọjú sí bòmí yàtọ̀ sí kébìlà ńgbà tó ń kírun lẹ́ẹ̀kan fàkọ́ọ̀lá láwùlà ànìrọ̀ ẹ̀yìtù rasulillahi sallallahu alayhi wa sallam yafaaluhu máa fàáltuhu anẹ́sì ni tí ì bá ṣe pé mo rí pa nàbì náà kírun báyìí sallallahu alayhi wa sallam máa fàáltuhu ẹ̀mí náà bá ti kí i àdìsí yìí tá a bá mú pẹ̀lú àdìsí Ibn Umar alákọ̀ọ́kọ́ ìtumọ̀ kánà méjèèjì mú wa ìyẹn ni pé ọlẹ́tọ̀ bẹ́yẹn bá wà nínú mọ́tò rẹ̀ ni èyí tí ó fi máa rojọ́ àbáwá nù pléènì àbáwá nù ọkọ̀ ojú omi àbí ń gẹṣin kódé èèyàn lè máa yan náfìlà fọlọ́n tí ó sì fi máa gba láda kódà kò jẹ́ dandan kó pé mọ́tò yìí kọjú sí kébìlà bàbá ti jẹun náfìlà lè yan kí gbogbo bí mọ́tò bá kọjú sí kéèyàn máa yan náfìlà lọ kò sì nídìí kọ́ máa wá dààmú rẹ̀ pé mo fẹ́ forí kalẹ̀ nù mọ́tò yóò mi ó lera orí rẹ̀ ní ọmọ fi sàpẹrẹ yóò jórí wọn lọlẹ̀ díẹ̀ wọn bá fẹ́ rúkú wọn bá fẹ́ forí kalẹ̀ yóò jẹ kọ lọlẹ̀ ju ti rúkú lọ hakada fa'ala nabiyyu sallallahu alayhi wa sallam anabi muhammad sallallahu alayhi wa sallam náà ṣe léyìí eléyìí fi ń hàn wá bó o ní islam ti rọrùn tó láti practice kọ́dà bí yẹn ń bẹ nínú mọ́tò kọ́dà bí yẹn ń bẹ lórí ẹṣin kọ́dà wà nù plane wà nù ọkọ̀ ojú omi olè tó máa yan náà fìlà tó máa gbà láti.